Koikimedia bring the work close to doorstep eh, èèyàn wa lé lóko lẹ́yìn òdi ẹ má bínú sí wa eh, a ṣe máa gbéra ní báyìí láti máa lọ sí eh, àdúgbò ọ̀dá so gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n mú wá fún wa láti òfin wípé wọ́n ń ṣe ẹ̀wọ̀n ọdún kan lọ́wọ́ tí a ní tí a ní ní àǹfààní láti lè ta wà tí a nílé tí a nílé máa play láti máa kọrin so nísìnyí báyìí a fẹ́ máa lọ sí ìlú ọ̀dá ọ̀dá town la fẹ́ máa lọ́ọ̀sì tí ẹ ti ń wo àwọn yẹn wá so ẹ̀yìn ẹ̀yìn darapọ̀ mọ́ wa ẹ máa bá máa love ẹ máa share Yorùbá nation no going back Ìgbòho ṣá iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. We are moving forward. èdè Yorùbá ní kíákíá. Thank you. bàbá ilé gan ó ń bá lórí ẹ̀ ẹ́ nǹkan tó fẹ́ máa mú mi wà bẹ́ẹ̀ ìgbà mi lára ó lè gan Ah, bàbá yìí ti jẹ́ gbèsè. Ah, ni a ba gàdúrú bọ́ will. Let's go!

no going back. ẹ̀kọ́ dẹ̀ jà lọ báyìí àbí how many hours la fẹ́ fi ṣe gbé lè báyìí. Yeah. 俺妈他没干，昨天你下乡回家，他讲我害怕死，昨天我回家。俺妈，俺妈，哎，怎么样？你别讲，哎呀，昨天昨天，昨天。 Ayo, jọ̀ọ́ ẹ wa. wọ́n ń dúró láti tún gẹ̀ẹ́tì mọ́tò fún àwọn tí wọn ò rí mọ́tò wọ̀ níbẹ̀ yẹn láti pé ká lè máa lọ sí ìlú ọ̀dà town tí a ti fẹ́ lọ ṣe rally ẹ̀jẹ̀ má bínú sí wa ìgbà tó jẹ́ pé nǹkan tí wọ́n organize ọ̀tọ̀ ni nílùú Àkúrẹ́ tó jẹ́ rí ìgboro Àkúrẹ́ gọgọlá plant àti fẹ́ ṣe é but fún ìdí kan tàbí omiì tó padà change the plan so ló jẹ́ ká fẹ́ lọ sí ìlú ọ̀dà town láti lọ ṣe rally wa ẹ̀jọ̀ má bínú sí wa ẹ̀yàn wa ẹ má bínú tó bá ti arrange mọ́tò mọ́tò tán so a máa gbéra kí a lè máa lọ sí ìlú ọ̀dà town. Koiki Media have been the world close to your doorstep. ojú nàìjíríà mọ ọmọ ìyá mi. nàìjíríà ti kú tipẹ́. Olha, tá quieto aqui, né? ẹ̀kẹ́sẹ̀ yẹn fún ọgbẹ́ ìjọ Adé bá pín o. òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ̀fẹ̀ sálà àwọn aláàbúrẹ́. lọ́nà àwọn wọn dára tó báyìí náà ìbọwọ́ wọn làṣẹ wà. ẹ tó wá láti Òṣogbo ti wà ní láti mẹ́yìn. èmi ni mo ti débí láti sí láti mo ti wà lákùrẹ́. kí ni mo tẹ̀ dé sí ibi police college mo dé sí látàná ti dé àpò mo ti wọ ibi tí a ti tọ́jú láti láti. ẹ wá ẹ fún fúláàgì kan wá sí o. wọ́n ti ń gbéra àwọn èèyàn ti wà lẹ́yìn wa. 拜拜呀，去。 má bínú sí wa èèyàn wa akọ̀tẹ̀sí ń lọ bí tá a ti fẹ́ lọ ṣe rálì náà àti ìbẹ̀rẹ̀ ẹ̀jọ́ gbogbo ibi tí a wà á ní kábíyèsí ti ń ṣe orò kan àbí ọdún kan bí lèní tí a lè play a lè kọrin kò sí nǹkan tí a lè ṣe ń bí wípé tá a bá kó òlì ń bí tá a lọ sí ọ̀dà town so ibẹ̀ la ti fẹ́ lọ ṣe rálì ẹ má bínú wípé ẹ gbọ́ pé bóyá ká máa kọrin tàbí ká máa lùlù ká máa ṣèkan ẹ má bínú sí wa bàbá dé ọ̀dà town ẹ máa rí wa wò tí a máa ṣe gbogbo nǹkan tó bá yẹ ká ṣe gẹ́gẹ́ bí ètò Koiki Media bring the work close to your doorstep ẹ káàsán ẹ káàsán ní gbogbo àgbáyé mo kí yín o pé ẹ máa darapọ̀ mọ́ wa ẹ máa bá love and share. 我这边。 ìpínlẹ̀ ilé yàtọ̀ ooru lọ́pọ̀ ilé ìta ooru lọ́pọ̀ ilé ìta. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wọn ní ká má ṣe rálì bọ̀ ooru ni wọ́n ń ṣe ooru yẹn wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ máa wọ́n gbọ́dọ̀ pariwo. so irú kan bẹ́ẹ̀ yẹn sà ṣé ẹ̀ ń gbọ́ mi sà ká ní pé ká ti gbọ́ tẹ́lẹ̀ ẹ̀ bẹ́ẹ̀kì wá sí èyí. àwọn tó wà lákùnrin ló ń tó ṣiṣẹ́ yìí ọ̀gá yẹn kọ́ ọmọ ìgbà tí wọ́n á sọ fún màtí múwa olúwa ẹ̀yẹ́ ọ̀gá kò mọ̀ mi ó ṣe kan ó ní kan tó ń jà fún máa máa ń fi no going ẹ má bínú sí wa ẹ̀yàn wa lílé lóko lẹ́yìn òdi àti ilé play àti ilé máa kọrin gẹ́gẹ́ bí mo yín sọ látẹ̀kan ibi tí àwáyìn orò wọ́n ń ṣe àwọn ọdún kan bí fún ọjọ́ bíi méje lọ́ọ́ fi ń ṣe bọ̀tá wa ò mọ̀ àti débi tán ká tó mọ̀ so lórí iṣẹ́ ìgboro Àkúrẹ́ a lè kọrin a lè ṣe anything ọ̀ǹtì tá a bá lọ sí ọ̀dà láti pé ká lọ ṣe rálì bẹ́ẹ̀ so tá bá ti dé bẹ́ẹ̀ ọ̀yàn ọdún ìbílẹ̀ wa náà lọ ń ṣe kì í sọ̀rọ̀ pé kán fi késàrì fún késàrì ọdún ara ọdún ìbílẹ̀ wa náà ni ara àwọn ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe tiwa so ká bá wọn ká wọn ṣe so à ń lọ sí ìlú ọ̀dáǹsì láti lọ bẹ̀rẹ̀ rálì wa ń bẹ̀ ká ṣe o tó bá tọ́ tó bá yẹ ká fi ọ̀wọ̀ fún kábíyèsí tó ń ṣe ọdún lèlè so ká bọ̀wọ̀ ká bọ̀wọ̀ fún wọn ẹ ṣe gan o Yorùbá nation no going back Koiki Media bring the work close to your doorstep. Movement, movement. Ẹ ṣe gan bàbá wa gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ẹni tó bá jẹ́ olóṣèlú ẹni wọ́n máa láwọn tẹ̀wọ̀n pé olóṣèlú ò pọ́n ìṣẹ̀ṣe wa lé bọ̀ àwa ń tiwa a nídìí láti pọ́n ìṣẹ̀ṣe lé ohun tó bá ti ń pè ní ìṣẹ̀ṣe ìyẹn ò mí pé àníṣe rálì ní Àkúrẹ́ o a ti mú déètì míì bọ̀ déètì yẹn a máa kàn sí yín láìpẹ́ láì jìnnà à ń padà bọ̀ wá ṣe mega rally ìgboro Àkúrẹ́ tí ò sẹ́ni tó lè dá wa dúró kò sí bàbá ẹni tó lè dí wa lọ́wọ́ pé ká má ṣe rally kò sí wọn ní ká má ṣe rally so ìṣẹ̀ṣe tiwa làwa bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe tiwa la bọ̀wọ̀ fún so olóṣèlú ni wọn ò bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe ó ní wọn fi lè stop wọn wọn àwa tiwa a bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe nítorí fún kíni ó wà lára àwọn kan tá à ń fight fún. ẹjọ ẹjọ ẹjọ wọn ti wọ́n nù wá please hey bros ẹjọ wọn ti wọ́n nù wá wọ́n ti wọ́n nù wá ẹjọ ẹ má bínú ó kù dé àmà tóbi débi tá a ti lè kọrin àmà tó débi tá a ti lè kọrin ẹjọ ẹ bá kọrẹ́tì àwọn tó ń kọrin bẹ́ẹ̀ kọ́ má kọrin wọ́n ní ká kó ìṣẹ̀ṣe ẹjọ́ ẹbọ̀ fún ìṣẹ̀ṣe ẹjọ́. àyè díẹ̀ à. inú síkà yìí ó yẹ kán bẹ́ẹ̀ dẹ̀ ló wá ní bá jù ṣubú lónìí. àwọn kìíní yìí ló ti ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ó yẹ kán tó kán kọjú kán kó kàkálẹ̀ kán kọjú. ọ̀nà ọ̀nà dáyọ̀ bàdà. Saya ada. mọ̀jẹ̀ ó yà yín lẹ́nu àwa náà lè rí. àwa ọmọ Yorùbá àwọ̀lúmọ̀tẹ́ là wa àwọ̀lúmọ̀tẹ́ ni wá àwa ọmọ Yorùbá ṣé ẹ rí wa àwọ̀lúmọ̀tẹ́ ni wá ibi tí a bá ti dé a máa ń gbayì ni wọ́n máa ń rí wa wò bí ìran ni àwọ̀lúmọ̀tẹ́ ni wá. Thank you iléyá iléyá o ọ̀pọ̀ ti fi wà iléyá. no election no election no going back Yorùbá nation is no going back. Ó yá díje ẹ ṣé gan-an ẹ ṣe gan ẹ̀yin tẹ́ ń wò wá a ti dé ibi tí a ti lè ṣe rálì nsìn so a ti dé ibi tán ni a ti lè bẹ̀rẹ̀ rálì tí a ti máa ṣe rálì a ti wà mẹ́sìn so a fẹ́ máa bẹ̀rẹ̀ sí máa ṣe rálì wá sìn. sọ́ọ̀bù yìí mo lè kọjú ẹ̀sìn àná. àti mò ń wò pé sọ́ọ̀bù yẹn pé ìtàlẹ́ kojú ẹ fèsì. bàbá oní súmẹ̀tì yẹn dà. àwọn ní àwọn ní sáà wọn wà bí. Oya ẹ sá ti ẹ ẹ náà dóde. Thank you. 我诉大家，我们通过几千万人通过几万公里的。 náà bá ti kọ́ àtẹ̀m gbogbo wa ọlọ́kadà onímọ́tò àmú bọ́lá ń lọ ọ̀dà bọ́lá ń lọ àwọn kọ́ àtẹ̀m wa respect ẹ jẹ́ kí respect kó wà ẹ̀yin security wa ó ti yé eyín o tàbá ti fẹ́ kọ́ àtẹ̀m. kò sí gbogbo mọ́tò dúró gbogbo mọ́tò gbogbo ọ̀kadà ẹ̀dá gbogbo ẹ̀ dúró tó ti fẹ́ kọ́ àtẹ̀m wa. Yes. Hey. traffic ẹjọ́ a fẹ́ kí gbogbo ẹ̀ máa lọ ní ìlú ọwọ́ a ò bá ti jà wá. láíláí ọmọlúwa ṣé kí ni a ò bá ti jà wá orílẹ̀-èdè tí wọ́n lọ ṣé kí ni à ń jà fún orílẹ̀-èdè Yorùbá. ọjọ́ ló kù kò pọ̀ ṣùgbọ́n. sà ẹ bá mi sẹ́ẹ̀dì eléyìí tí mo ní mo sẹ́ẹ̀dì sí yẹn sà. ẹ jọ gbogbo síkírẹ́tì àtẹnitẹ́ wà níbi tírọ́fìkì ẹ̀jọ̀ kó má ṣe sí ìdádúró ọkọ̀ kọ̀ọ̀kan kó má lọ ní ìrànwọ́ rọ̀ṣẹ̀. ọ̀gá mi sà morning this morning. ọ̀gá my commandant. eléyìí tí mo ní mo sẹ́ẹ̀dì sí yẹn sẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀ sí èèyàn tẹ́lẹ̀ sẹ́ẹ̀dì sí tó má lè fi ẹ̀ mọ́ra. mo ti fẹ́ fi mo lè ra pé mo ti wà láì all security listen to be careful ẹ wo ẹ̀yin security ẹ jẹ́ kọ̀ọ̀kan wà níwájú kọ̀ọ̀kan wà ní ẹ̀yìn kọ̀ọ̀kan wà ní ẹ̀gbẹ́ mi ìfẹ́ tó so ẹ̀jọ̀ ojú fún ojú. ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. ojú fún ojú. ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. yìí fi takú mi. àwùtábù. yìí fi takú mi. àwùtábù lù. who said you come. nobody. nobody. Uh-huh. Bàtà ló pààkì machine síwájú ọkọ̀ yìí. Yes, declaration. Yorùbá nation no go down. Fún ẹ̀fọ́ ní ìdílé kọjá lọ, ẹ̀yin bàbá màmá. ìyẹn Okay. pẹ̀lú nàìjíríà tó. ọba aláṣọ ni wọ́n nílò yorùbá ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wípé ọba aláṣọ wá ń ṣe kíni owó àkísà. ẹ ti dá àlejò ní o kò balance rárá kò tiẹ̀ balance rárá tó bá. èyí ni àṣà rúlọ́ọ̀dà nàìjíríà ti tó gẹ́ ìjọba Fúlàní ìjọba Nàìjíríà àwọn ọmọ dára òjìire aló ti fún wa àbá Nàìjíríà ṣe mọ́ àwọn alẹ́ pọ́nlẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn òlépo rà ọ̀wọ́ gbogbo là ń rà á. olónìkan ti sábà yẹn onítọ́lọ́ bá bínú onígbogbo wọn lórí wa ni wọ́n máa jó torí pé kí ni wọ́n fi nǹkan tó jẹ́ tiwa wọ́n fi ń dùn wá wọ́n fi ẹ̀tọ́ wa wọ́n fi ń dùn wá lórílẹ̀‐èdè yìí. àwọn bá a ọ̀dọ́ ẹ̀rù tún bọ̀ wá láti lọ skul kì ṣe pé bí ẹ̀kọ́ wà ní skul tó ń léèyàn ṣùgbọ́n kóòsì tó yẹ ká ṣe lọ́dún mẹ́ta wọ́n sọ di ọdún mẹ́jọ lọ́wọ́ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. lúlẹ̀ bí wọ́n lọ́wọ́ jẹ́ wọ́n jí wa pé wọ́n pa ìyàn wa wọ́n tún fi bábọ̀ obìnrin wọn lò pọ̀ ṣùgbọ́n ìjọba nàìjíríà ò rí kankan ṣe sí i. ìjọba nàìjíríà a ò ṣe mọ́. a fi àsìkò yìí sọ fún ènìyàn náà wá nílé lóko. bẹ́ẹ̀ jẹ́ mo yorùbá àtàtà. bẹ́ẹ̀ jẹ́ mo yorùbá àtàtà. a fi àsìkò yìí sọ fún yín pé ẹ má bá wọn dìbò ẹ má bá wọn ṣòṣèlú mọ́ lórílẹ̀‐èdè yorùbá kò sí kẹdújẹ òṣèlú mọ́ lórílẹ̀‐èdè yìí orílẹ̀-èdè Yorùbá tiwa. a ò bá ìjọba Nàìjíríà ṣe mọ́ wọ́n rẹwà já. ìjọba wa ò jẹ́ kó dáko ìjọba nàìjíríà ò rí ṣe sí wọ́n ti gba ilẹ̀ lọ́wọ́ wa àwọn ọmọ yorùbá kí ló dé bá ń sùn ṣàbí wọn àgbà sọ pé wọn náà tó bá sùn òkì fún ẹ jẹ́ kájí kájí kìí èyí tó ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà tó a ò bá nàìjíríà ṣe mọ́. jẹ fà náà fi ń yáwó lókè òkun kí náà fowó yẹn ṣe. àwọn ẹni ní àárín ló lò. ẹ wo owó nẹ́bọ̀rẹ́ kan sì sá fún nínú bàbá kékeré iná wà bẹ̀ sábáyé. wọ́n wọ́n lè wọ́n sì bá sì bo. ẹ bá wo ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Fúlàní ni. kíkọ́ sọ̀rọ̀ Fúlàní ni. sójà nìyẹn wọ́n wá rí àwọn jẹ wọ́n fi ẹ̀tọ́ wọn dùn wá lórílẹ̀-èdè Yorùbá yìí. lọ máa dàgbọ́lú lọ́jọ́ ẹ̀lẹ́sàn ọmọ tí wọ́n lè wà lókè òkun. a ò bá ìjọba nàìjíríà ṣe mọ́. odò tí ń ṣàkẹlẹ̀. eléyìí tẹ ẹrẹ máa jẹ́ ti tó. àtàtà tó wà. eléyìí tẹ ẹrẹ máa jẹ́ ti tó. a ò bá ìjọba nàìjíríà ṣe mọ́. orílẹ̀-èdè yorùbá la nífẹ̀ẹ́ sí. àṣà wa ò ṣọ̀kan orílẹ̀-èdè Yorùbá la nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ọ̀dọ́ tó kàwé kóòsì jẹ́ ẹ̀ka fi ọdún mẹ́rin ṣe wọ́n sọ di ọdún mẹ́jọ wọ́n jẹ́ àṣù wọn jẹ́ gómìnà lọ́wọ́ wọ́n jẹ́ àṣù wọn jẹ́ ẹ̀mẹṣẹ́ lọ́wọ́ wọ́n jẹ́ àṣù wọn jẹ́ ẹ̀bù lọ́wọ́ gbogbo owó allocation pátápátá àpò ló lọ fún orí ìkọ̀kọ̀ ṣe sórílẹ̀-èdè sí. àfa àwọn sọ̀rọ̀ Yorùbá lè sọ. a fi dá yín lójú bí ẹjọ́ bí ẹ̀kọ́ kí ìjọba Nàìjíríà kọ́ máa gbọ́ kò sí ẹ̀lẹ́sọ̀ lọ́dún tó bọ̀ kẹ́mi twenty twenty three kò sí ẹ̀lẹ́sọ̀ ọjọ́ ló kù kò pọ́sùn mọ́ ọjọ́ ló kù kò pọ́sùn. yín lójú lórílẹ̀‐èdè Yorùbá bá dúró gbogbo apátá làá fi ṣe gidi lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Yorùbá nation. Mama. ọmọ nàìjíríà wọ́n fòrò ẹ̀mí àwọn òjò kó nínú mi o ìbẹ̀dẹ̀ ni fúlàní lè ti ń gbẹ̀bọ̀ kiri wọ́n jí àwọn èèyàn wa gbé tí wọn ò rí kankan ṣe sí wọ́n jí àwọn èèyàn wa gbé wọ́n pa wá wọ́n tún gbowó lọ́wọ́ wọ́n tún gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa ìjọba nàìjíríà ò rí kankan ṣe sí tún tà fún wa. ọ̀pọ̀ yìí ti náwó lọ́ra lókè òkun. orílẹ̀-èdè Yorùbá. ohun tí a ní lórílẹ̀-èdè yìí ó tó tí orílẹ̀-èdè mi fi ń jẹ́ orílẹ̀-èdè. fún ìdí èyí orílẹ̀-èdè Yorùbá gbọ́dọ̀ dúró a ò bá Nàìjíríà ṣe mọ́. fún Fúlàní tán. olórí ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Fúlàní ni. olórí sójà lórí. ìjọba mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ ìjọba pẹlẹrẹkùjayé ni ìjọba nàìjíríà. ẹ sà tó o dẹyọ kọlọpù yín ni. ìjọba bámúbámú ni mo yóò fi ọmọ bẹ́ẹ̀ fi ń pọ ọmọ yẹn ẹ ti ṣẹ́jẹ̀. ìjọba tí ìjọba nàìjíríà ń ṣe. ọlọ́kadà tó wọ́n jọ ìṣe. ó tún ní kí ìyàwó àtọmọjẹ tó lọ gba ìtọ́mẹ̀. ọlọ́pàá tún máa mú ní tún máa fi yín jẹun. ẹ sà ìjọba sàmúlọ́ ti ṣẹ́jẹ̀ sí lórílẹ̀-èdè yìí gómìnà kan tún bá dùdù wá lọ. gómìnà ó bá dùdù wá lọ lórílẹ̀-èdè yìí. a ò bá ìjọba nàìjíríà ṣe mọ́. a ò bá ìjọba amúnisìn. a ò bá yín ṣe mọ́. èdè wọn ò sọ fún lórílẹ̀-èdè yìí ìmọ̀wọ́ ò lè sọ fún wọn. tiwa a ò bá nàìjíríà ṣe mọ́. olúwa hàn ohun tí à ń bẹ̀bẹ̀ fún tá à ń bẹ̀rẹ̀ fún lábẹ́ òfin torí pa lẹ́tọ̀ọ́ láti bèrè fún. ó ní self determination tá à ń pariwo ẹ̀ orílẹ̀-èdè Yorùbá ẹ̀ fún wa lórílẹ̀-èdè tiwa èyí tá a bá ìjọba Nàìjíríà ṣe ó ti tó gẹ́. ìjọba mujẹmujẹ. wọ́n yẹ gbogbo security ẹ̀jọ̀ no movement please no movement. Bye. akí obìnrin akí àwọn kábíyèsí wa gbogbo akí orí adé akí àwọn ètìgbàrà ìlẹ̀kẹ̀ akí gbogbo ẹ̀yin àgbàgbà ìlú akí ẹ̀yin ọ̀dọ́ ọ̀rọ̀ kan ló jẹ wá lókun tá a torí ẹ̀ wá ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ọ̀rọ̀ ìyà tó ń jẹ àwọn ìran Yorùbá tẹ́ ẹ bá wo gbogbo ìran tó wà lágbàáyé ẹ wípé ìran Yorùbá ẹ rí wípé ìran Yorùbá àwọn ni Ọlọ́run kẹ́ jù Ọlọ́run kẹ́ ìran Yorùbá pẹ̀lú ọpọlọ pípé Ọlọ́run kẹ́ ìran Yorùbá pẹ̀lú nǹkan àlùmọ́nì àwọn ọ̀rá ilẹ̀ àwọn bíi epo àwọn bíi góòdù àwọn bíi bitumen àwọn bíi diamond àwọn bíi limestone àwọn bíi akalim àwọn nǹkan mèremère tó fi ń ṣe àgbáyé gbogbo nǹkan tá a níwọ̀n yìí ìbéèrè mi ni wípé ṣó wúlò fún wa àbí ò wúlò fún wa. ó mà wúlò ó mà jọ tó mà wúlò fún wa. ṣé wọ́n jẹ́ ká rí lò tàbí wọn ò jẹ́ ká rí lò. ẹ̀yin abiyamọ o owó irú owó ata owó epo owó iyọ̀ owó gbámúdé láńtà owó lápò tẹ́ ẹ lọ gbà ẹ fi tún àwọn ọmọ yín lọ yunifásitì tàbí polytechnic wípé táwọn ọmọ yìí bá dàgbà kẹ́yìn ìyá kẹ́lẹ̀ máa mú ọmọ ọmọ nígbà àwọn ọmọ yìí dàgbà tó tí wọ́n lọ skul tí wọ́n dé skul tó yẹ kí wọ́n lò fún ọdún mẹ́rin péré wọ́n á fi ṣọdún mẹ́jọ lórí strike strike láti february làwọn ọmọ ti wà lé skul ṣé wọ́n dá sí àbí wọn ò dá sí wọn ò ní dá sí o wọn ò sí bí ìlú òyìnbó làwọn ọmọ tí wọ́n wà tí wọ́n ti lọ skul ṣùgbọ́n ìyìnbó owó irú owó ata owó iyọ̀ ẹ fi tọ́ mọ iléèwé ọdún mẹ́rin ó dọdún mẹ́jọ nítorí strike lónìí lọ́la nígbà àwọn ọmọ yẹn tó dé láti skul tán tó dé láti yunifásitì ẹ o kàkà kí wọn mọ oníṣẹ́ kò mà ṣiṣẹ́ o ọmọ Yorùbá o. Yeah. wọ́n ní káwọn lọ sóko nígbà tó tún dénú oko fúlàní tún wọnú oko ó tún jẹ wọ́n lájẹrun wọ́n sọ̀rọ̀ wọ́n fi àdá wọn sá wọn ní sàkúsà báwọn èèyàn wá lọ sókè òkun bá wálé wọn a máa jí wọn gbé ọmọ Yorùbá o ta ló lórí ta ló lórí àmì ẹ dáhùn ta ló lórí àmì ta ló lórí ọlọ́pàá ta ló lórí kọsán omi wa sí pọ̀tù wa ta ló lórí port authority wa ta ló lórí kúkúrú dìfẹ́ǹsì ta ló lórí immigration ta ló lórí national population census ta ló lórí prince olórí ẹlẹ́wọ̀n ẹ̀yin ọmọ Yorùbá o. fún yín. màá bá yín kọ́lé. màá mọ̀ yín délédélé. ebi ò ní pa ọmọ yín. síkírítì adájú. pọ́nbélé ni ẹni nàìjíríà ṣe fún kí náà ṣe fún bàtàmì olórí ọ̀daràn ní gbogbo àgbáyé ló jáde sí kí ni nàìjíríà ṣe sí ẹjọ́ ìgbowó òòṣà owó bàtàmì ẹjẹ̀ tó fà kúrò. Ẹ má bàwọn èèyàn mi mọ́, ẹ má bìyà jẹun èyí tẹ́ pa àwọn èèyàn wa tó tẹ́ èyí tẹ́ fi ìyà jẹ wọ́n tó tẹ́ wọ́n ní kí n gbọ́ lórí àwa kan bẹ́ẹ̀. mo bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo èyí tẹ́ ń wò mí sórílẹ̀-èdè kan ní Nàìjíríà bí kì í sórílẹ̀-èdè. mo ń sórílẹ̀-èdè kan o. àwa àti Fúlàní ṣèdè wa dọ́gba. ṣèdè wa dọ́gba. ṣé àṣà wa dọ́gba. ọ̀nà wo la fi jẹ́ kan ọ̀nà wo la fi jẹ́ kan ẹ wá gbọ́ òun paríparí ọ̀rọ̀ mi lọ́lá ọlọ́run olódùmarè àti àtìlẹ́yìn àwọn bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè. ẹ ṣe kò sà fún bàbá kò sà kò sà kò sà. àti bàbá wà á bá mi kó o bá ní àsíá ìsókè bá mi nà bí mo ṣe nà. ẹ wá kọ yí pé àsíá Odùduwà ó ń bẹ lẹ́lẹ́ lẹ́lẹ́ ló ń bẹ àsíá Odùduwà. ó ń bẹ lẹ́lẹ́ lẹ́lẹ́ ló ń bẹ. àsíá Yorùbá nation. ó ń fẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ ló ń fẹ́. ó wá sọ wípé Iléyá Iléyá o ọmọ Odùduwà. jùlọ a ti wá padà sílé a ti jáwọ́ lápọ̀ tí kò yọ. our fundamental human right. kò sẹ́ni tó lè ní kí ló dé tá a fi ṣe rálì. ẹ̀tọ́ wa ni à ń pè fún ẹ̀tọ́ wa ni à ń bá ìjà wa o. ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin DSS you are not our enemy we are in this mess together. ajọ wà nínú ìyà yìí ni o ọjà kan lájọ ń ná o ìyà kan ló jọ ń jẹ wá o. à ń gbọ́ fún kidnap army general tí wọ́n dẹ̀ pa à ń kọ́kọ́ kidnap ọlọ́pàá wọn dẹ̀ pa àjọ wà ló yà ni o don't see us as your enemy you are never our enemy together we shall have our freedom serve Your nation. ó di ilẹ̀kùn ká tó tún sọ̀rọ̀ ẹ má jẹ́ ká búlọ̀kù ọ̀nà àwọn mọ́tò tí òṣèlú àwọn ẹ̀jẹ̀ kan máa kọjá ẹ̀kọ́ láyè ẹ jẹ́ ká mẹ̀tẹ́ẹ̀nì lẹ́ẹ̀nìkan ká máa bá lọ ọmọlúwàbí ni wá Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá. Yorùbá nation la fẹ́. Okay. Yorùbá nation la fẹ́ o àwa ò fẹ́ jírí àmọ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ o àwa ò fẹ́ jírí àmọ́ Yorùbá nation la fẹ́. gbogbo ọ̀dọ́ ìlú mo ní kí lè fẹ́ Yorùbá nation àfẹ́ dandan o Yorùbá nation ẹ a máa lọ. ta ló lórí yẹn lọ́wọ́. Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ o àwa ò fẹ́ jírí àmọ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ o àwa ò fẹ́ jírí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ Yorùbá nation la fẹ́. Yorùbá nation àbúrò àwa ò fẹ́ kiri àwọn. Fúlàní nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ń fẹ́.

gbogbo tó jẹ́ ẹ̀tọ́ ọmọ Yorùbá pátápátá Fúlàní ló jogún ẹ̀ gbogbo tó yẹ kó jẹ́ ajẹmúnú fún àwọn ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà Fúlàní ló gbà lọ́wọ́ wa. èdè wọn ò kì í ṣọ̀kan lórílẹ̀‐èdè yìí. Thank you. ìjọba jẹgúdú jẹrá ìjọba tó jẹ́ wípé ìjọba ìmọ̀tara ní nìkan a ò bá wọn ṣe mọ́. Tẹ̀lé mọ́tò súnmọ́ bẹ́ẹ̀ ni, àkàtà tó sún wà kò ní. gbogbo ìwọ tó bá gba fúlàní sílé lọlé wọn síta a ò bá ìjọba fúlàní ṣe mọ́. ìwà oṣù ẹ̀fọn ìṣe ni wọ́n sọ wà pọ̀ lè má rẹwà jẹ. wọ́n rán wa jẹ lórílẹ̀‐èdè yìí lórílẹ̀‐èdè Yorùbá tiwa. àbá tètè kí wọ́n ti yà ó tó bọ́. a ò bá ìjọba nàìjíríà ṣe mọ́ wọ́n rẹ́ wa jẹ wọ́n ti sọ wá di ọmọ lórílẹ̀‐èdè yìí. àwọn ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. fúlàní ló darí wa lórílẹ̀‐èdè yìí. a ò lẹ́nu ọ̀rọ̀ lórílẹ̀‐èdè yìí mọ́ gbogbo tó jẹ́ ẹ̀tọ́ tiwa tó jẹ́ àjẹmọ́nú tiwa lórílẹ̀‐èdè yìí láti kọ́nu fáwọn fúlàní. àwọn alálẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Yorùbá a ò rékọlù. mọ́ ẹ̀fọ́ oníyà. ó ṣe ṣùgbọ́n fi yẹ́wó lókè òkun àwọn ìtàn fowó náà ṣe. oúnjẹ ẹ̀sùn lówó wọn ò jẹ́ ẹ̀fẹsẹ̀ lówó. oúnjẹ ẹ̀sùn lówó wọn ò jẹ́ ẹ̀bùn lówó. ó wọ́n fi ayé di àwọn mẹ̀kúnnù lára lórílẹ̀‐èdè yìí. staff lórí local government olóyìnbí ọmọ ẹlòmíì ni àníyé náà sọ lórí táàsì àwa oníṣẹ́ owó owó iléèwé ẹlòmíì ni a ò kọ́ ìjọba nàìjíríà sí mọ́ ìjọba jẹgúdú jẹrá ìjọba bámúbámú ni mo yọ̀ mi ò mọ̀ bébí pọ́mọ ẹnì kankan ìjọba nàìjíríà rí sọ́ṣe. wọ́n kó fọ́ọ̀mù sọ́jà síta wọ́n ní ká ló pa fọ́ọ̀mù. nígbà tí wọ́n pa fọ́ọ̀mù tí wọ́n pa fọ́ọ̀mù sọ́jà tó ti kó wọn lọ ṣe tírẹ́dì. ẹ̀wọ́n mú tírẹ́dì nínú one thousand. náà dẹ̀bì tó kù kí lẹ fẹ́ kọ́ máa ṣe ẹ̀jẹ̀ tí kọ́ wọn bọ́ ṣe é nìbọn ẹ̀wọ́n ní olè pọ̀ lórílẹ̀ òdì olè òṣèlú pọ̀. tó pa fọ́ọ̀mù ẹ kó wọn lọ training after spray training ẹ mú hundred nínú èèyàn one thousand ní àgbẹ̀bí tó kù ẹni kó máa lọ lé ẹ sì ti kọ́ wọn bọ́ ṣe ń yìnbọn ẹ wá ní olè wọ̀ lórí lẹ́yìn. a ò bá ìjọba nàìjíríà ṣe mọ́ ìjọba ìmọ̀tàlánì nìkan ní. ìjọba bábábábá ni mo lọ́ọ̀dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ní pọ́nmẹ́ nìkan kọ́ níjọba nàìjíríà tẹ̀lé kàdá dẹ́rọ́rọ́ torí fúlàní ọ̀pá èèyàn lójú wọn rí. fúlàní ló darí wa lórílẹ̀-èdè yìí. ẹ̀rí ọ̀rẹ́ orókó. wọ́n lọ létí àwọn èèyàn wa. wọ́n pawó. wọ́n tú wa dé. wọ́n ṣe ń jí wa dé wọ́n tún gbowó lọ́wọ́ wa. ìjọba nàìjíríà ò ní kankan ṣe sí i kàkà kọ́ ní kankan ṣe sí. gbogbo àwọn tó bá pè fún ìjà òmìnira wọ́n tún ní wọ́n lára. lórí ẹ̀yẹ nàìjíríà yìí náà. ìjọba jẹgúdújẹrá ní ìjọba nàìjíríà wọ́n sọ gbogbo obìnrin wa wọ́n sọ wọ́n di olóṣótó ó sọ gbogbo ọkùnrin wọn pátá lọ́lọ́kadà èyí tó kàwé tí ò ríṣẹ́ tó bá ṣiṣẹ́ ọ̀kadà ọlọ́pàá tún mú wọ́n tún ní kò ní driving license wọ́n ní kò ní plate number lórílẹ̀ tí ò jẹ́ kankan lórílẹ̀ tí a ò rí àǹfààní kankan jẹ níbẹ̀ ó jẹ́ pé wọ́n ní wá lára ni. a ò bá ìjọba nàìjíríà ṣe mọ́ ń pò fún ẹ fún wa níyà Yorùbá fẹ́ dádúró à ń pò fún ìdádúró orílẹ̀-èdè Yorùbá a ní ohun tí orílẹ̀-èdè fi jẹ́ orílẹ̀-èdè àbọ̀ dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè bákan náà a sì tún ní ìrànlọ́wọ́ láti òkè òkun ẹ̀rí ìjọ. sọ̀rọ̀ ẹ má wò wá kẹ́wọ́. Bàbá àwùjọ wa lọ ní ìlú tó ní òfin ní ìlú tí ènìyàn ti lè tò fún self determination tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti sọ ìlú ọkùnrin síta. orílẹ̀-èdè jẹgúdújẹrá orílẹ̀-èdè fẹ́ wa nẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n jẹ òṣìṣẹ́ ìjọba lówó wọn ò jẹ rẹ́ẹ̀pù lówó wọn ò jẹ oṣù lówó. irú orílẹ̀-èdè wọn wá rèé. four one nine nation lórílẹ̀-èdè nàìjíríà. ìjọba nàìjíríà ti múlẹ̀ láìmọye ìgbà. orílẹ̀-èdè yìí tó ti fi arúgbó arúgbó tára ọ̀dà tó ti fi jẹ olórí orílẹ̀-èdè lórílẹ̀-èdè nàìjíríà yìí náà tó bá wá yẹ ẹni yùtù ẹni wíyà the leaders of tomorrow àwọn yùtù náà lẹ tún gbé bọ̀tì tẹ̀ ń pa wọn torí pé wọ́n ṣe kí ni wọ́n pè fún self determination torí pé wọ́n fi àwọn olùwọ̀n hàn síta àìṣe wọn bó ṣe wù yìí lórílẹ̀-èdè nàìjíríà yìí náà a ò ṣe mọ́ àwọn ọmọ Yorùbá ò bá yín ṣe mọ́ a ò bá Nàìjíríà ṣe mọ́ ìyà yìí ti tó jẹ́ ẹ ti sún wa kò giri a ò bórílẹ̀-èdè Nàìjíríà ṣe mọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀kọ̀ sí a ní coming twenty three. Nigeria is a dead country. Either you like it or not Nigerian government kẹ́ máa gbọ́. no more election no more election ah jẹ́rẹ́ ìṣẹ́. lórílẹ̀-èdè Yorùbá tiwa ni o kò sí election ní gbogbo ilẹ̀ Yorùbá pátá ní kọ́mí twenty three take it or leave it a ò borílẹ̀-èdè nàìjíríà ṣe mọ́. àṣọ. èyí tẹ́ ni wọ́n lára ti tó. ìnira ipò. ó pọ̀ ó pọ̀ ó pọ̀. ẹ̀ ń ni wọ́n lára àwa la ní pẹtrol ṣùgbọ́n kò fúlò lọ́dọ̀ tiwa. kàkà kú yí pẹtrol fúlò nílẹ̀ yorùbá ilẹ̀ haúsá lẹ̀ ń kó lọ ilẹ̀ fúlàní lẹ̀ ń kó lọ àwọn la fún nìjẹ́ níná nìjẹ́ wọ́n lọ́nà jù wá lọ àwọn la fún Kánò níná wọ́n lọ́nà jù wá lọ tọ́wọ́ wá di ìparí oṣù nẹ́pà agbẹ́bìlì wa ó ń tẹ̀ra ẹ̀ fi sanwó ẹ̀ gbogbo ọjà ló ti ẹ̀sáyà nínú ṣọ́ọ̀bù ńgbà tá a rí náà fi tà á lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà ni àwọn orílẹ̀‐èdè tó kù tó da jù wá lọ sówó lórí méjì ni wọn ò lórí méjì. kà mọ́ wa nílẹ̀ Yorùbá wọ́n láwọn apawọ́ àwọn àgbà ilẹ̀ wa wọ́n láwọn apawọ́ àwọn àgbà ilẹ̀ bàbá ńlá bàbá wa wọ́n láwọn àgbà lọ́wọ́ wa wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sì ṣe bẹ́ẹ̀ ìjọba Nàìjíríà rí kọ̀ọ̀kan ṣe sí wọ́n wọ inú oko tí àwọn bàbá wọn wá bá àrí oko wọn jẹ́ tó bá tún gbìyànjú láti dá wọn dúró wọ́n á ṣá wọn wọ́n á gún wọn wọ́n tún pa wọ́n sínú oko ìjọba Nàìjíríà rí kọ̀ọ̀kan ṣe sí wọ́n jí wa gbé wọ́n fagídí pa àwọn obìnrin wa lò pọ̀ wọ́n ti gbowó lọ́wọ́ wa ìjọba nàìjíríà ò ní kankan ṣe sí. bọ́lá ti bẹ̀rẹ̀ lẹ́sùn wọ́n á gbé kóńgò ráìsì pẹ̀lú five thousand naira àti fìlà. wọ́n ní kẹ́tù dìbò fáwọn ọdún dẹ̀yìn ọdún mẹ́jọ. ọmọ tí wọn ò sí nàìjíríà bí ẹ̀sùn ti ẹ̀sùn àkìkò kàn wọ́n bàbá ọba kàwé ńlẹ̀ yìí. wọ́n jẹ́ ẹ̀sùn lówó òbítíbitì owó wọn ò jẹ rẹ́ẹ̀pù lọ́wọ́. ẹ̀fọ́ lórílẹ̀‐èdè Yorùbá lọ dápẹ̀ fún. àbájá mẹ́sàn-án tó fi fowó papọ̀ lọ́jọ́ fún. ó ti ẹ̀fọ́. tí wọlé o. ìpolówó ní Nàìjíríà ìpolówó àwa àpolówó ṣe.